أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد صلى الله عليه عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ṣoṣo. A tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad Alọ́lọ́lọ́lọ́lọ́. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì, àwọn ará ilé àti gbogbo wa náà tí a ń tẹ̀lé lánàá wọn títí ìjọ lóde àìkèyà náà. Abẹ́lọ́n bí a fẹ́ ń súnmọ́ Rọ̀mọ̀bọ́n 1447 tí Rọ̀mọ̀bọ́n náà tún súnmọ́ wa. Ìpàdé wa ọlọ́njọ́ jẹ́ pẹ̀lú ayọ̀, ìdùnnú, àlàáfíà, àlékún ìmáni àlékún bẹ̀rù ọlọ́run àlékún àrísìkì ọlọ́run ṣe bẹ̀ fún wọn wọ́n wà ṣe lẹ́nu kan tó kù fa àgbà láyé bákan náà láàbẹ̀ ọlọ́run alátẹni central mosque àwa ni a máa ń ṣe ètò wáàsí lóṣooṣù àpadà tí ibú ó kéré ó tóbi ọlọ́run jẹ ọkà ìkankan gbogbo àwọn bá jẹ́jẹ́ máa aláfẹ́lẹ́ sára yìí tí ọba ti wá ń kẹwà àwọn àfá wa bàbá wa Sheikh Ahmed Ọláwálé Tìhámì tí wọ́n jẹ́ ìmáàmù àgbà ní gbogbo àdúgbò ní mọ́sálásí tí a tún wà ìtọ́lẹ́fẹ́ tramọ̀ níbi tá a ti ń kírun jímọ̀ táwọn ọmọ tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́mọdé ká sí ìwọ tó sí bàbá. Abẹ́lọ́ ọlọ́jẹ́ kí bàbá ní àti ọ̀sán dáadáa. Jẹ́ kí ẹ̀yìn wọn dà apadà sí ìlú ọlọ́mọdé ọ̀ka àwọn àbá ọlọ́run àbí ọ ní jẹ́ káàkiri ọ̀tọ̀ làmà ojú ayé wọn ọlọ́run jẹ́ ẹ̀yìn wọn ọlọ́run jẹ́ ọ̀dà wọn ọ̀kan dáadáa o àlàáfíà tó wá péye bani sábàbà gbogbo tí wọ́n lò sẹ̀rẹ̀ ayé mọ́jẹ̀ kápá rẹ̀ lò àwọn elétò wọ́n ní ká sọ̀rọ̀ nípa bí wọ́n ti kọ́lé gẹ̀ẹ́sì preparation for only month of Ramadan and we àlùsí ìdá ní ìpìbáàlì ṣáàrí Ramadan a fẹ́ wo àwọn kókó bóò ló ṣe yẹ ká gbáradì fún àlejò ńlá àlejò òdùnnú àlejò oríire àlejò àlùbáríkà tó ń bọ̀ yìí òní ni ṣàbáàn ìlójì mẹ́fà nínú ìdí golden calendar òní ni January 25, five twenty twenty six ó ti déédéé ṣàbáàn six 1447 forty seven ìjìnlẹ̀ ní èyí bá ń fi oṣù pàákà ọlọ́ọ̀bẹ̀ọ́ bí ọmọ bá ń 2425 ní 24 25 yìí jẹ́ ọba wa láyé ní gbogbo èèyàn ní ọba àwọn lọ́lọ́run gbà ọlọ́run jẹ́ ọba wa láyé ọlọ́run jẹ́ ọba wa láyé ìfọ́kọ́ sí àfáàwà ìlọ ìbáàlì wọ́n gba àdíjù kan wá tí wọ́n ní pé fa'ida nàbí yìí sallallahu alaihi wa sallam yawman al-minbara ànàbí gorí mímbà lùjọ kan àfìmọ̀gbẹ̀sáwà ìgbà gorí mímbà lùbá nǹkan kan tó pàtàkì lẹ́

a rí gbogbo kan bá tó rò mọ́sálásí ní ẹbí tí ọ̀bà tó rẹ̀ ní mọ́sálásí tó ní pọ́pọ̀lọpọ̀ mọ́mù náà ní ìdè tó wà fún àdébé káàkiri bá kọ̀sáyé wà ní kọ̀sáyé kéwú kò sí wà báwọn obe kò sí wà àdúgbò kí ni wà bàbá bó ni wọn àbọ̀ ìdájọ́ ilé wọn sábà kó ẹjẹ́ àmọ́ olùkó ti léjù bàbá wọn ó ti yé ẹ̀jẹ̀ mọ́ sí lẹ́yìn wa àwọn náà ní ẹ̀dá ní kí o ká lè rí nǹkan ti fi àpò gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan yìí tẹ́ ẹ bá ti rí nìkan àdúà ànàbí àmọ́ ṣe àánú nínú ìkùnú tùgbà ní sáà bá ìwọ ọlọ́run gbogbo àwọn ọ̀tá ìfẹ́ aláwọ̀mọ̀ dámé kéré ka àdá aláwọ̀mọ̀ dámé àdá aka àdá àdì àbọ̀lé àmì ìwọ òkúpọ̀ rẹ̀ ọbẹ̀ ń fẹ́ ápẹ́ àwọn ọ̀tá wa làwọn lè pè rẹ̀ yóò sì jẹ́ sí wọn anábí wa pé àmì ìdágbò àmì àbẹ́fẹ́ òyáwọn tàbí wọn pọ́ìntì tó wà wájú méjì bẹ́ẹ̀ lé 20 lórí bó láti múra alẹ̀ ní Ramadan kí bẹ̀ká dẹ́sì ọ̀pọ̀ rárá kí lọ ní lẹ́tà anábí wá ní jìbìrì irú lọ wá bá mi ó wá sọ àwọn gbólóhùn mẹ́ta kan ó sì lè kí máa ṣe àmì ara ẹ̀ ní pé ẹni tó lòdì méjèèjì láyé tí ọ̀pá ara wọn rí ọ̀nà ọlọ́run kí ìlú ọlọ́run máa gbà ègbé ọlọ́run kọ́ máa gbà ànàbí ṣe á ní ẹni tí wọ́n dáàpẹ̀ ní ànàbí sallallahu alaihi wa sallam kò lè sàtàlà àbúgbò mi kí ìlú ọlọ́run kọ́ máa gbà èwo lọ́wọ́ àkà èmi ẹni tí wọ́n mọ̀ bọ́ ọ̀nà bá láyé ẹni tí kìrì jẹ̀mọ́ rọ́mọ́ bọ́ ọ̀nà ọba àyàn láyé kọ̀ wá tara rẹ̀ rí ọ̀nà ọlọ́run kí ìlú ọlọ́run jẹ̀mọ́ ó tó bẹ́ àbí òtò bẹ́ẹ̀ fẹ́ẹ̀dẹ̀ rí tí wọ́n mọ̀gọ́ ọ̀nà bá bá yàn lójijì tí ò fi preparation èèyàn lè mọ́ ìyọ̀nà ọlọ́mọdé kí n bá gbogbo wa pé ká mọ́ pàrọ̀ wà láyé tá a bá ní nìka ìlọ náà tá a fẹ́ ṣe nìka ìlọ fáàkì ilé tó kù nìka ìlọ àfà á ọyẹ ká sanwó sọ́dọ̀ òní fẹ́ǹsì pépé oníṣẹ́wó máa ń pọ̀ ìjọba mú sáàbà tètè sanwó àwọn nílùú ọgbà fẹ́ǹsì àsanwó sọ́dọ̀ alága ibi bá ti rẹ́ǹsì ọrụ ibi bá ti lò la lò àwọn àwọn ọwà yìí dáadáa ẹwà dúró ètò tá a àlejò máa fi wá sórí ilé ayé àtọ̀rọ̀ wa ń bọ̀ sọ́yẹ ká mọ̀ lọ́la dùn ìyẹn lọ́pàá tí wọ́n ní àwọn sálà àwọn ẹni rẹ̀ tí wọ́n lọ oṣù mẹ́fà tí lọ́pàá náà bá ti oṣù mẹ́fà wọ́n máa múra alẹ̀ wọ́n tún máa bẹ̀rẹ̀ ọlọ́njẹ́ wa lójijì ìmúra wa kéré gan

èmi ò bí bí àkókè máa jẹ ń bá rí kò sínú wà lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ ní ìwé lọ́la ìbò máa jẹ ní ìsinú àbẹ̀lúgbà àmàlàwò ní ìjẹ lóru kò sínú preparation iṣẹ́ ọlọ́run lè léyìn kí ni wàhálà mi máa tẹ́ ọlọ́run ìgbẹ́jẹ́ pọ́lọ̀ ní oúnjẹ tí ń jẹ èyí ń kọ́ lọ́kà àwárọ̀ lẹ́yìn ẹ̀ka ti bẹ́ o káti lọ sáyé lùbọ̀ lẹ́ o ẹ̀ka ti máa ra sú o èyí ń kọ́ lọ́kà wa iṣẹ́ Allah àwọn àti tí wọ́n bàbá ọ̀nà bá ti ń bọ̀ báyìí àwọn èèyàn pín sórí ìsirísi àwọn kan bẹ bí wọ́n bàbá ọ̀nà súnmọ́ ìlú wọn ti ń bàjẹ́ wàhálà dé bá wọn ìbànújẹ́ dé bá wọn ah oṣù yìí ah ọtí ò lè sáwọn báyìí ah oṣù àwọn atẹ́wò ah àwọn èèyàn lè pàtó láì tù wọn báyìí ah oṣù yìí àwọn èèyàn ní ṣe kéde wọn ò ní wà burúkú wọn ìbànújẹ́ ń dé bá wọn lọ tá a bá rí nínú àwa tí inú rẹ̀ ń ọyọ̀ kó ń pé ní èé fẹ́ wọ́ lọ́n dáadáa ní gidi jẹba mọ̀rọ̀ pé tí wọ́n sọ yàbí òye gbogbo ẹni ẹ̀ bá ń bàjẹ́ nítorí pé so wọ́n lórí ń bọ̀ ọwá nínú rẹ̀ ń bàjẹ́ ẹ nígbà bá débẹ̀ oṣù tọ́já sí wípé wọ́n sì lẹ́kùn àlìjẹ̀ náà lẹ̀ fún àbí àbíwáàbù ìdánilẹ́sì wàbúlì kọ́tí àbíwáàbù náàrí wàsúfì dátí àṣàyàpè nǹkan tí è ń ṣẹlẹ̀ nínú gbogbo oṣù yóò sì ṣẹlẹ̀ wọ́n sì lẹ́kùn àlìjẹ̀ náà wọ́n sì lẹ́kùn lé náà gbogbo àwọn èṣù bèrèké àwọn èṣù nínú ẹ̀jẹ̀ ló bẹ wọ́n gbé wọn jì jàmbá oṣù onílé ìtò máa ń ṣẹlẹ̀ oṣù tí láíláàbù lùkọ́ dírì wà bẹ́ẹ̀ oṣù táà máa ń ṣiṣẹ́ díẹ̀ táà máa ń ṣaláàdá tó pọ̀ jàmbá tó bá rí bẹ́ẹ̀ àáfà ní kákọ́ lọ gbọ́ yé tí rọ́mọ̀dọ́ náà bá ń bọ̀ ìbànújẹ́ dé bá wọn kàwọ́ àwọn tó máa ń banú jẹun àwọn olùyapọ̀ ọlọ́run ṣùgbọ́n nínú àwa mùsùlùmí náà àwa náà tó pín ara wa mùsùlùmí kan ìbànújẹ́ ọba àwọn ẹ̀nà lọ́nà wo ti wọ́n wòrò ọ̀pọ̀lẹ́ ní wọ́n kí o ní wọ́n gbáwò ṣùgbọ́n kúrù mọ́ bàbá gbóṣèlú òní pàmí kúrò àwọ̀ láì àwọn mùsùlùmí kan náà tó ń bẹ tó jẹ́ pé mo wò tún ní dùn náà bá àwẹ̀ pọ̀ ìjọ tó wá ní àwẹ̀ bẹ ẹkú àti lọ àwẹ̀ yóò ẹ sáà máa ti lọ ẹ máa ti lọ jọba lọ báyìí wọ́n tó bẹ̀rẹ̀ ìyẹn la ṣe nídìí fọ́rọ́ preparation ká ní àlìṣẹ̀ ìdáàd àtààmù rùhíyàn wàjàfàdíyàn áfíríkì àlẹ́mì àti lára fún oṣù alágbàríkà ti bọ́ ọlọ́njọ́ bá wa láyé o àfá ní a alákọ̀ọ́kọ́ gbogbo àwa fúrọ̀mọ̀ lọ́ọ̀nà tọ́lọ̀ ń bá tọ́ tó àmọ̀ pé ń bọ̀ bóò ló ṣe ẹ̀yà wo díẹ̀ bẹ́ alákọ̀ọ́kọ́ nínú tọ́kọ́ kan gangan ìkìláàsì wọ́n ní ká tún àníyàn wá ṣe ṣe láníyàn ló kó lọ́pọ̀lọpọ̀ ká pé o nínú márùn tó gbé ìsìláàmù lẹ́yìn ìgbà tá a bá ti gbà pé ànábì sọ́lọ̀lá àrọ̀sánlá òjíṣẹ́ ọlọ́run tí òun wa wákàtí mara àrùn lọ déédé rọ̀mọ̀lọ́nà lọ́kàn gbogbo ẹni tó bá sì ti jẹ́ mùsùlùmí ó ní ó ti bàlágà kò sí lórí ìrìn àjò ààrẹ ó lágbára láti gbà àwẹ̀ kọ̀wà gbà àwẹ̀ àbọ́sọpá àwòrán sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ṣùgbọ́n tó bá gbà pé ọ̀ràn yàn láàwẹ̀ kan wá gbà ẹlẹ́sẹ̀ yìí èyí tó rí ọjẹ́ ń bẹ̀ kìí sọ̀rọ̀ ọlọ́run ìyẹn ló fàtọ́jẹ́ pípa àwẹ̀ bá ti kọ́ ń bọ̀ ìmúra sílé àkọ́kọ́ ni kákọ́pà nìyẹn wá ṣe ẹ̀rí pàdéyàn yẹn ní máa ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú àti rẹ́ lòmí ìtọ́jú orí ìyàwó mi ìdíjẹ́lẹ̀ à ọlọ́run náà wà ní jẹ́ ọ̀rọ̀ tuntun tí ọ̀bà wá kí ìdọ̀dọ̀ àwa tá a jọ pẹ̀ lẹ́à kò sì ní ìtẹ̀jẹ̀ mọ́ lọ kìí ṣe bá bí ṣe ìgbéraga irú wọn pọ̀ tẹ́fẹ́ tí wọn ọ̀bà kí ìdọ̀dọ̀ wa wọn ò ní ìtẹ̀jẹ̀ mọ́ lọ kìí bẹ́ẹ̀ ṣe pé torí jẹ́yàwó wọn jẹ́lẹ̀ ọmọ ní àjẹ́lẹ̀ ọmọ tó ṣe ṣiṣẹ́ àwọn ẹlẹ́yà wa ń kọ́lé wọ́n wá ń ra mọ́tò wọ́n wá ń lọ ájì ẹlẹ́yà ni sísà tèmi tán bí mi lé bàṣẹ́ pé èèyàn kan lọ ájì nínú àwọn obìnrin nípa lórí òun lọ́kọ́ ẹlẹ́ àti ìlógún ó nílé ìwé ọmọ tó wà ní ìwé wọ́n bẹ̀rẹ̀ ní 700 kìí tó sọ̀nà ọ̀nà mẹ́ta nílé ìwé onímọ́tò ẹ̀kì ìgbò ẹlẹ́ àti àníyàn rẹ̀ náà àníyàn burúkú tó ní ohun tó bá ìbá bí adé kọ̀ wá ní rọrùn fún bí àti olùsùgbà pé òun ọ̀jẹ̀ sàárì ó lè ti tọrọ láti ẹgbẹ́ ọ̀fẹ́ gbá rẹ̀ ẹlòmí àníyàn tó ní pé òun ò lè máa kí mo mọ́sálásí yóò sì máa fẹ́ yìí sí sáàrù sẹ́mù ní ọ̀rọ̀ ìjọba mọ́sálásí lójúmọ́ kò lè lájẹ̀ máa sọ̀rọ̀ mo náà fi ìsìlànà bí ìgbẹ̀rú wọn sọ́rọ̀ láàrin àgbàlẹ̀ ẹ̀rẹ̀ lómi àníyàn burúkú yẹn ní kó bá bí èmi ìwà àdáwò ìrìnlẹ́dátíláyé èmi ṣòkòtò mi ọmọ wa fò òkè sẹ́ni bá lè ṣe inú ẹ̀sìn gan ẹ̀mẹ́jà apánìyàn tàkù bí rọ̀mọ̀bọ́ ọ̀nà ṣe ń bọ̀ yìí ẹ̀jẹ̀ akọ we need to unify our intention for Allah and Allah alone ẹ̀jẹ̀ apánìyàn wa ṣe pé àgbáwẹ̀ àṣetọ̀lọ́run nínú àwẹ̀ àánàwó nú àwẹ̀ àṣẹ dáadáa nú àwẹ̀ àníyàn ìmúra sílẹ̀ àkọ́kọ́ tọ́dà mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́dì tẹ́kùwọ̀ lọ jẹ́mọ́ kí láti ìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká múra álẹ̀ pẹ̀lú kíbẹ̀rù ọlọ́run wa ó lékún ìpọ̀lọ́ táà bá ń sọ máa múra alẹ̀ preparation the best of all preparations kí ni nǹkan tó dáa dáa fi lè múra alẹ̀ bí rọ̀mọ̀gán jẹ ìbẹ̀rù ọlọ́run torí ìgbà tọ́lọ́run bá fẹ́ sọ ọ̀rọ̀ ààwẹ̀ nínú sọ́rọ́tù ìbá kọ́ra ọlọ́run ni kùtìbà alẹ́ ikú mọ̀ sí yáàmù kama kùtìbà alálẹ́bí ìnàrẹ̀ nǹkan bí nìkan tàtàkùn

ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run rẹ̀ bóyá bí 1% bí ìgbà tí náà ti fẹ́ tán lára fóònù ṣẹgẹ́ẹ̀tì ìbẹ̀rọ̀rọ̀ rẹ̀ ti wọ rẹ̀ ẹjá sọ pé 14 sẹ̀gbọ́n fóònù tó àbí lè jùlọ 15 yóò ṣe òkè ní red alarm ìbẹ̀rù ọgbọ́ ẹlòmí ó ti ṣe òkè ní red rainbow power 2 alarm ìmáàmù wa Nawawi alayhi rahmatullah nǹkan méjì wọn lọ jẹ́ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá dẹ̀ wò lóòótọ́ kí Ramadan bá ti dé amẹ́rílédé ìdìnnà òbí fi ìlú tọ̀ á wájìtì náà bolo máa ìbẹ̀rù ọlọ́run ní nǹkan mẹ́lòó sí àwọn méjì ìtọ́lọ̀ ń fẹ́ ká ṣe kàmọ̀ràn ṣe ẹgbẹ́ kí ọmọ bá lọ sí lọ́sálásí òkun ọlọ́run fẹ́ àmọ́ kí wọn kí wá sí bọ́lọ̀ ní àmọ́ kí wọn lásán ọfẹ́ ká kí ní jẹ̀rẹ̀ nínú òòrùn tí wọ́n á sọ́fà tí ọ̀bà tí rọmọdán òun ni mọ́gíríbì nínú ọ̀rọ̀ tí wọ́n ẹ́ sórí ilẹ̀ jù nínú rọmọdán mọ́gíríbì kó lè ní ìfẹ́ pa kálukú wa pẹ̀lú kálukú tí wá mọ ìjàpọ̀ ọ̀wọ̀ láti wá bí owó lọ́lá sí ìbọn ẹ̀jẹ̀ sọ̀rọ̀ sí wọlé ní àwọn táìlì lórí android phone ìmọ̀tẹ̀bá wọn application à tọ̀tọ̀ mímí sọ pé àgbàbẹ́ ẹ̀ṣẹ̀ sùúrù ó kù díẹ̀ ọyẹ kó ti wọ̀ náà òkè ó kù sẹ̀kú méjì ìṣẹ̀kú ń gáì gàrà nínú òun táyì fẹ́ kí lájẹ́ láwẹ̀ ẹ̀fẹ́ gáàlì ìlú tọ́lá sọ pé ìrówó ló sórí ilé jù nínú rọ̀mọ̀bọ́n jẹ́wọ́ ìrówó ní o máa ń bí jù ló sórí ilé torí pé kí ti pàṣẹ kẹsì kálukú la kálukú ó ti àtẹ̀yẹ ọlọ́run wá ti bó rọwọ́ jẹ́mọ́ kí lẹ́mọ̀ kí lẹ́mọ̀ tó ṣe wà rọ̀bà láàlágó sàǹsàn ààwẹ̀ ló yá bẹ̀rù ọlọ́run sẹ́rí ẹ̀yí omi ìyàwó alẹ́ jókòó yóò ti bá parọ́ bàbá wa lọ́dàgbà àdúgbò àwọn ọlọ́dẹ wà wájú àwọn ọmọ wa tọ́wà lọ́wọ́ ọbẹ̀ wọn nínú oṣù táwọn obìnrin láwọn ẹ̀dẹ́gbẹ̀ sí ipò oṣù rọ̀mọ́bọ́n gbogbo owó àwa ìgbẹ́ta mọ́ ẹran ju kí báyìí lé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó jẹ́ pé responsible husband useless husband ìrírí láyé pé èèyàn fẹ́ yàwó odidi ọdún kẹ́kọ́ mọ́kòrò ọ̀bẹ̀ ẹ̀lẹ́ ẹgbẹ́ bóòlù tó jẹ́ wà ní ọdún yóò sì bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n nínú oṣù méjìlá oṣù mọ́kànlá ó fi wà irresponsible tọ́lọ́pọ̀ pé bọ́wọ̀ bá bọ́wọ̀ ìyàwó lè pé kò sí lẹ́yìn ẹ̀ sáré o ó lè máa wá ìsọ́ọ̀bù ọ̀fẹ́ kí àdúgbò ṣùgbọ́n ó lè máa wá sàárè ọ̀fẹ́ kí gbogbo àwọn ọkọ

àmọ̀ wá pẹ̀lú gbogbo ẹ̀kẹ́jì wà ṣe bá gbogbo máa ṣù àwọn ilé ọdún wọn bá gbọ́rọ̀ lé òkè lérí àtẹ́lè wà ní eré àtẹ́lè mùsùlùmù mọ́mọ̀lẹ́ ọlọ́tí ládùúgbò wà ní ọba ní ìlú orí mẹ́rẹ́mẹ́rẹ́ tí wọ́n wọ́n bá ń dé mẹ́rẹ́mẹ́rẹ́ olé dé àwọn mẹ́rẹ́mẹ́rẹ́ tí wọ́n sọ̀tọ̀ ènìyàn yẹn wọ́n ń tà àwọn ọmọ ìyá kan wà wọ́n mọ̀ wá ìbẹ́ẹ̀rẹ̀ kan máa ń ta mẹ́rẹ́mẹ́rẹ́ lọ́wọ́ ó lérè mẹ́rẹ́mẹ́rẹ́ ọgbà bí ọtí ó mọ̀ máwọn tí jẹ mẹ́mẹ́ wọn ọ̀pọ̀ tó ké ní àwọn tí mo jù sẹ́ẹ̀dí pé àdánwò débà ọtí ìyapọ̀ ọlọ́run ilé ọtí àdánwò débà ẹ bá tún lọ́dọ̀ àwọn ọmọ onífẹ́fẹ́ wọ́n ti wà káàkiri àdúgbò àwọn náà ẹ̀bà tó gbogbo àwọn ọmọ bọ́ọ̀dì ti máa pa àṣọ wọn ilé tẹ́tẹ́ náà bá ṣe kí ní ọgbọ̀n ìdúdé Sunday oníṣẹ́ ìrọ̀lẹ́ Sunday báyìí ìṣẹ̀bá dáwọn àdúgbò ẹ́ra wọn bọ́ọ̀lù wọ́n ti láwọn club houses wọ́n máa mú kí wọ́n máa rán wọ́n máa tẹ̀lú bí wọ́n máa lè ròyìn òní lókòrò òní nọ́mbà gbogbo club house ọba gbọ̀dé torí pé ìrọ̀lẹ́ tàbí wọ́n ṣe wèrè ebi ti pa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lọ sí ìfọ́ọ̀bù lékele o ilé club house náà ọba tó pọ̀ sí lẹ́nu àwẹ̀ àfà àrùkẹ́ bí ìsọ́tọ́kọ̀ gbẹ́nu abá tó bá wọn lé afẹ́wó afẹ́wó pẹ̀lú olè lọ wọ́n bá kọ́ mọ́lásánwò lọ́sọ̀lẹ̀ lọ orí ikú ní méjèèjì kódà tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà sọ́rọ̀ ní eré ìdè wọ́n jẹ olè lọ́wọ́ tó bá jẹ́ àtẹ́wó tó ti lọ́kọ wọ́n pa àtẹ́ olè gan tó mẹ́ta àtẹ́wó orí ikú méjèèjì méjèèjì lẹ́sẹ̀ o ṣùgbọ́n tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ìwọ àbó edward àwọn olóńsàfẹ́wọ́ ń lù ìbáwọn máa rí ìdílé wọ́n pa ọ́ nínú òfin lábẹ́wọ́ sàn lórí lọ ó ti wà ní òsàárè ọmọ wa bá mọ̀ lè ká pàdé nínú olè àtàfẹ́wọ́ èwo lọ́sùn kò sí kàkà tó sàn bẹ́ẹ̀ ọmọ mọ̀sí wa lólè mọ̀sí wa láfẹ́wọ́ abámúni táwọn ilé afẹ́wọ́ náà wọn bá tó tààdọ́ àwẹ̀ afọ àkọmọ náà gbogbo àwọn adìẹ wa tó máa kó lọ́ńdọ́jọ́ ọ̀tá àwẹ̀ yìí àwọn ewúrẹ́ wa tí wọ́n máa ń jí lọ ládùúgbò abátú ewúrẹ́ lẹ̀ abátú adìẹ lẹ̀ bá kó àwọn awúrẹ́ bá wálé bá wálé àwẹ̀ àtàwọn tí ń kó àtàwọn ọmọ wa náà ni wọ́n ń lọ́wọ́ tó tún wálé ó mú wá tí ọ̀bàtà rẹ̀ àbà tó bóòdè ló lúgbẹ̀lẹ́ lọ mọ̀ ń lọ mọ́sálásí mọ̀ ń lọ sí kéde o mọ́sálásí mọ̀ ń lọ sí mẹ́fí láàrín gbogbo àwọn nǹkan yà rí pé àwọn èèyàn wọ́n ṣe tọ́lọ́ wọ́n jìnà sí kéde o ẹ̀sẹ̀ kò sí tí dẹ́bẹ̀ ìfúnfẹ́ tó wà lọ́ọ̀lọ́ ìbẹ̀rù ọlọ́run ẹ mọ́ ṣe sùúrù nínú rọmọdọ́run láti ṣàbánù ẹ̀sàpẹ̀sẹ̀ ìwọ́tọ̀ ọ̀bàtàpẹ̀sẹ̀ tọ́ ọba gbọ́ ọdún rọmọdọ́run Ibù nǹkọ́yọ́ ọ̀fẹ́ mo tí torí pò nílé ọtí títí ní òjí orí mo nínú ààwẹ̀ táàwẹ̀ bá lọ bá padà Ṣùgbọ́n láti bá ní mọ̀gbọ́n àti ọ̀rọ̀ táwọn kọ́kọ́ mọ́ mọ́. Ìwọ ìjọba òní boyfriend girlfriend kọ́kọ́ jìnà sí. tó bá fi jìnà sí jìnà sí fódìdí oṣù nǹkan ẹlẹ́ẹ̀kejì nu nínú tọ́kànwà láti múra alẹ́ di ọ̀nàdán sẹ́ẹ̀bá ní èdè ẹlẹ́kẹta àtàwọ́bátú nàṣọ àtàwọ́bátú ànàṣọ ìrònúpìwàdà eléyìí tó jìbò ìrònúpìwàdà kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ kúlùbà ní ádámà ọ̀pọ̀ anábìsọ́lọ́bà alẹ́ ìwádìí wàsánlá wọ́n ní gbogbo àwọn apá dé èèyàn àwọn ọmọ adámọ̀ ìlàwà tí wọ́n ń sọ fáwọn èèyàn àwọn èèsọ ọmọ òdúà ẹ̀ẹ́sì máa ní ọmọ òdúà ta ní Yorùbá ọmọ òdúà náà làwúsá ọmọ náà ní Ìgbò ọjẹ́ Ìgbò ọjẹ́ Hausa ọjẹ́ Yorùbá ọjẹ́ ọjẹ́ Fúlàní ọjẹ́ ara Ghana ara Amẹ́ríkà ara Saudi ara ara ara Finlandi ara ara ibi orí ọjẹ́ ọmọ gbogbo wa wo kúrú kúrúlà ọmọ ádámù ìwá nígbà wọn bá fẹ́ sọ fún ọmọ òdua ẹ̀yìn ọmọ ẹlẹ́bọ òdua bó ọ̀tá ní ìjọ òdua ọmọ ádámù làwa ní gbogbo ní ẹlẹ́sẹ̀ ni aláṣìṣe ni wá èèyàn kẹ́ èmi kè mẹ́rẹ̀ kó lé ọmọ ṣe kí lọ bàbá tí wọ́n máa wọ ilé ẹgbẹ́ sọ́díé bó ṣe ń kọ́ ọlọ́ọ̀jẹ́ ni ọlọ́run tó ó lè níjọ́ tó bá ti pé ọ̀lẹ́fẹ́ ó di màlẹ́kà táwa ni màlẹ́kà mọ́ wa kó sí ìtó sì fọ́táwọ̀ màlẹ́kà kìí ṣe sẹ́fẹ́rù àwọn amọ̀ràn jẹun sọ́mọ̀ ìlú ká máa jẹun oúnjẹ bá ń jẹ tèmi bọ́ bá jẹun lọ́mọ̀ràn lọ́mọ̀ràn ju mọ̀lẹ́kẹ́ jẹun àwọn amọ̀ràn mọ̀lẹ́kẹ́ ṣe torí àtijẹ́ àti ẹwọ́ Yorùbá Yorùbá wà sọmọ aláìsẹ̀lẹ̀ torí àtijẹ́ àti àwọn àǹsẹ̀ lọ ìwọ̀ òkò oúnjẹ àtọ́mi ilé bá kọ́ ara àtijẹ́ afọ́bá abẹ́rà ara àbíjẹ́ àbímúni afẹ́lú abẹ́bòòlù ńlá ara àbíjẹ́ àbímúni afẹ́fẹ́yàwó afẹ́fọ́mọ ara àbíjẹ́ àbímúni gbogbo tí ń bẹ lára ti wá yẹn kò sí lára mọ̀lẹ́ká ẹni bá jẹ tí mo tọ́fẹ́yàwó tọ́kọ́lé tọ́fẹ́ra mọ́tò wà láìyọ́sẹ̀ lọ ṣùgbọ́n mọ́sẹ̀ lọ tó fi so orí ibú ayérayé tó fi àmọ́ mẹ́bọ mẹ́sìn tó fi wá máa kó sínú àlùkàbáyì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn mòbí kọ́ nínà búrò àwọn ẹ̀ṣẹ̀ tábàdí àtàrà nílé ìṣèlú wọn téèyàn bá ń ṣe wọn èèyàn parẹ́ ni ara ẹ̀lẹ́bọ jama ẹjọ́ tó ní tó lọ́n bí ọmọ bọ́ ń ṣe ń bọ̀ yìí kálukú mọ̀ bí a ti ṣe tí ọ̀dà o ẹ̀jẹ̀ ká lọ túbá lọ́dọ̀ wọn ìwọ́n tó rí wípé ó ń sì máa ní ọ́ gbogbo àwọn boyfriend girlfriend yẹ pé èdè tí mo lálẹ́dà àwẹ̀ ẹni àwẹ̀ ẹ má padà wà mọ́ mi ò ṣe òsìnà mọ́ ìwọ́ tó orí pé pẹ́pẹ́ èmi ọ̀pá pẹ́pẹ́ mọ́ táwẹ̀ bá fún lọ mi ò ṣe kí mi ò pa mọ́ ìwọ́ tó ọmọ jí nǹkan olé nǹkan mọ́ jí mọ́ nínú àbẹ̀wò tó ara tó sọ́rọ̀ lọ́ta ọlọ́run ọ̀kan nínú ìlú nígbàrí pàápẹ́ ìpẹ́ bá láwọn ọmọ tí wọ́n bá làkà àbẹ̀wò wá dọ́dọ̀ àwọn ìyàwó olé àwọn ìyàwó olé náà ẹnìkan bá jọba ẹgbẹ́ra wọn gbà wọ́n wà ń súkú ẹnìkan tó ti ṣe nàwà ètò fárílà nìkáì nígbà lẹ́fẹ̀ẹ́ nígbà kan wọ́n wà máa ṣe fídíò kọlù yóò sì sì bá yàrá ìmí ìfúnra ni ó ti ẹ̀gbẹ̀wò rẹ̀ sórí TikTok yóò gbé sórí Facebook

alákọ̀ọ́kọ́ gbogbo ìtọ́ ọba ń ṣe wàkàrígbà ayé àtọ́lẹ̀ ààrẹ ìlàsì ọ̀ọ̀bẹ̀ káwọn èèyàn ọ̀ká ọmọ bẹ́ẹ̀ anàkùnmọ̀lá wà lẹ́sẹ̀ẹ́sẹ̀ ọ̀dá ìtí ọ̀gẹ́ ń ṣe tọ́ ọmọ bí ọ̀dá tọ́ ọba wọn lúfì ọwọ́ agbè dání ìmọ̀mọ́sára ju wá bọ̀ àdìsá sọ̀kọ́ ní kéwú bọ̀ sórí anàkùnmọ̀lá ẹ̀yìn

tí wọ́n gán rò pé pé tí mo ṣe ìdá ọ̀dá ọ̀dá ọ̀dá ọ̀dá tọ́kàn rẹ̀ gán wà distort àdàbí ní ìkan ọlọ́pàá ní káàmì ìwà Muhammad jọba ọ̀tọ̀ bá wá rí bẹ́ẹ̀ kí lọ́kàn wá di eléyìí ká túbá ìyẹn ní nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú ìta àfihàn múra ẹlẹ́ẹ̀dẹ́ ọmọdọ́rùn ẹlẹ́kẹrin òun náà ni ọ̀bọ́n mọ́ fáátà ní rọ̀mọ̀bọ́n sáàbì àwọn àbọ́ àní tọ́gbọ́mọ́ wa lọ́wọ́ nínú àwẹ̀ tó ti lọ ipò kí ni òun tọ́gbọ́mọ́ wa lọ́wọ́ pàápàá gbogbo wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa obìnrin tán ti bàlágà a gbọ́dọ̀ máa sí wọ́n ń àwọn àwẹ̀ tọ́gbọ́mọ́ wa táa bá rí wípé wọn ìfán wọn ìjẹlẹ́sẹ̀ kódà ọ̀dẹ́ ní ẹni tó lóore jù wọ́n lọ náà lọ ṣàbá nínú àti ìyàwó Aisha rọ̀díyà lọ́wọ́ àyà ní kẹ́ ìyàwó wọ́n láwọn a máa jẹ ààwẹ̀ tọ̀lọ̀ táwọn òmìnira torí pàtó tí mo ń gbá wẹ̀ pọ̀ mọ̀ mọ́ wà bẹ́ẹ̀ láì pẹ̀lú sọ́wọ́ láàrin ọ̀sánlá àdàbí mo ń gbá wẹ̀ pọ̀ mo ṣàbá ìyàwó àìsà náà wà lọ opportunity lọ́wọ́ àkófà àwẹ̀ ta ló lórí pé ìyàwó àìsà náà àwọn òbí níbẹ̀ láyé kò sí kò sí létí ó sọ pé èyí ẹ̀dẹ́ ní ibú èyí ẹ̀dẹ́ lẹ́sẹ̀ kọ̀ wà ní dákírọ̀mọ̀gbọ́n náà ní ọmọ sàn sí láàbíà tí wọ́n náà bẹ lọ́kọ́ ọmọ ẹni kárí ọgbà orí orí kàtọ́ yẹn kọ́ lọ́mọ sí fún láti àkọ́mọ̀ ṣe rọmọdọ́nà ti lọ́nà ní ìfún sí fún ọ̀nà lọ́dún yìí tí wọ́n náà bẹ lọ́nà gbèsè ọlọ́run lọ́lẹ̀tọ̀ kábíyèsí bóyá wà tá a jọ pé náà ara kò gẹ́ dáadáa àbá ní kèèdí ìtawọ́ ẹlẹ́karùn nínú àwọn nǹkan tọ́kàn wá òun ni tààlùmọ̀ àhàkámi síyámi tààlùmọ̀ àhàkámi àṣìyà àbá alẹ́lẹ́karùn-ún nínú tààbí máa múra alẹ́ ìdí ọmọdọ́nù òun ni ká lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn àdájọ́ tọrọ mọ̀lọ́mọ̀lọ́ ẹni pé tọ́pìkì lè ní pé bá ti múra alẹ̀ máa bá ní ká mọ̀ bọ́ sínú àwọn àkámù síyá irú wà sí báyìí parí oṣù báyìí 20 kọ̀ọ̀ká nínú àwọn tíra táwọn àfá àwọn ti kọ àfá òkè ní ìsìn mélòó lórí gun ààwẹ̀

kúrò níbi ogun tó lè bà àwẹ̀ jẹ láti gbàtàlùfàjáde bá ti yọ tó ó méjì rọba kí ni mọ́jẹ̀mú tí ó sọ àwẹ̀ di ọ̀ràn yẹn àwọn àfáà lẹ́yìn ọjẹ́ mùsùlùmí gbogbo ti táwọn bẹ̀ ìtàwọn wo lọ́yẹ kán mọ́ gbáwẹ̀ tọ́jẹ́ pé wọ́n lè mọ́ gbáwẹ̀ ẹ̀yìn arúgbó ẹ̀ntara rẹ̀ ọ̀yá orin àjò ẹni tí ń nǹkan oṣù ẹni tó lóyún ẹni tí ń tọ́mọ lọ́wọ́ bó ni wọ́n ṣe san ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo sọ sọ àmọ́ sọ bẹ́ẹ̀ la tí làwà àwẹ̀ la irú tẹ́ lọ la tẹ́ tẹ́ náà òru irú gbogbo ìdájọ́ àwẹ̀ àwọn tíra pọ̀ sẹ́ẹ̀rí ẹ tọ́lọ̀ bá ní kó lè ka lárúbáwá láti òní tí wọ́n sọ̀rọ̀ tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní ka tí àtàwọn àfa àkọ kò lè ka tán tí èyí lẹ́sí arọ́rọ̀ náà èèyàn kan gbé fátúùlù bá rí sẹ́rí ìsọ̀rọ̀ ìbùkárí pé gbogbo àdíìsì lórí àwẹ̀ mo fẹ́ ka sẹ́rí rẹ̀ èmi ìsọ̀rọ̀ muslim èèyàn tó fátúùlù bá ti kẹ́kọ́ ní sẹ́rí ìbùkárí o sẹ́rí pọ̀ tẹ́yàn pé díẹ̀ sí ẹgbẹ́ ṣẹ́rì mẹ́wàá péré bí àwọn ṣẹ́rì àwọn ṣòro ní táwọn àbáṣe o tó wọ́n sọ yóò muslim mo fẹ́ wo ṣẹ́rì tàbẹ̀tún kìmọ́mù náwàrù ti kọ́ díẹ̀ ìyá àti ìkìmọ́lù lè mọ́rin o tó wo ti kẹ́nẹ́ka ogúdátùn kìlọ ọ̀sá wo oríṣiríṣi àwọn tíra ọwọ́ abọ́sórí àwọn tí àtàbẹ̀rẹ̀ kan wọ́n fíkì nẹ́rù làwùtọ́ ìmọ̀mù àfà tí èrò ọdún tí ń bọ̀ èyí ò lè kà tán dó ọmọ ilẹ̀ pítíṣà o mọ kànú tíra báyìí kò tó kànú tíra báyìí kò sí léyìí inú tíra ilé yìí mọ kànú tíra tọ̀hún tí èrò ọdún tí ń bọ̀ èyí ò lè kà táwọn àfà àkọ́ palọ̀mọ̀dọ́ náà pé ó kẹka nǹkan bí ọ̀rọ̀ ọmọdọ́ nìkan lọ́nkà ṣùgbọ́n àwọn àfà àti wa ti ṣẹ́ gbogbo wa kọ́lá yẹn bí ọmọ tàbátù lè bá rí wọ́n ti wá bá wa kọ àwọn tíra kíkú síyà àṣìkáàmù síyà ẹ̀kẹ́lẹ́ kan síyá àwọn tí a kèékèèké wà tó jẹ́ pé àwọn bá àbálẹ̀kà lárúbáwá orí english wà oní yorùbá wà ṣùgbọ́n ní yorùbá ọ̀pọ̀ tó oní english jẹ́mọ̀ mọ́ wá ń sọ ọkùnrin pé ayé ti kó ní máa ra akọ̀jù àwọn bá ń kọ̀wé àwọn mọ̀ ọkọ́ àwọn tọ́lọ̀ máa ní ká máa ra àwọn mọ̀ islamic rulings on ramadan fasting ẹ̀fọ́ the changes, etiquette of fasting ẹ̀fọ́ the change changes. what I need to know about fasting àfà lórí ọmọ bọ́ọ̀lù ìnáwó lè gbé wẹ́bsáìtì one twenty seven wà fún yìí ẹ̀fọ́ kàtẹ́lẹ̀ ọ̀pọ̀lẹ́ka Islam theory question and answer àfà ìtọ́rọ̀ ẹ̀sìn dé dúró ọkọ̀ ọjà akẹ́nìkan ọ̀tẹ̀ jókòó kọ́mọ sọ jákèjákè kọmọ ẹ̀sọ́ rédèrèdè rẹ̀hùnrẹ̀hùn rádaràdá láyé tẹ́ẹ̀mẹ̀ ti súnmọ́ ráyè kẹ́nìkan jókòó sórí àgàn aláàbọ̀yá bàbá rẹ̀ àbí ìsáàsù rẹ̀ àbí ìmáàmù wọn kó ní obìnrin tí bá ń ṣe nǹkan oṣù ó lè gbà àwẹ̀ dìdìrì gáàmà dìdìrì dìdìrì ọmọ pé nínú ìsìláàmù obìnrin tí ń ṣe nǹkan oṣù kẹ́ẹ̀ẹ́ làbá àkẹ́bá jókòó lórí àga ọlá wọn lọ́bá sọ pé obìnrin kí ó ṣe ó sì wò pé à ah, sáǹdẹ̀ lọ́gbẹ̀ẹ́nu àpá ìsọ̀rọ̀ ni àwọn ìjọkọ́ bẹ táwọn ṣẹ́kù wa kọ́ wa pé ma ọdún ìmọ̀ nínà dí ní bí tọ́rù rọ̀ ìtọ́jẹ́ pé a ti mọ̀ nínú ẹ̀sìn out of necessity ó ti di làbí gbogbo èèyàn ti mọ̀ gbogbo ayé ti mọ̀ wípé obìnrin ti ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀

ẹ̀rọ àwọn ìwé tí wọ́n ti kọ lórí àwẹ̀ tẹ́ ẹ̀bà tó rí ní ẹ bráùsì lápẹẹrẹ <clears throat> bàbá mọ̀nájì kan ni wọ́n kọ̀wé kan tán ti sọ bí sẹ́wọ́ntì issues so ti ẹni ìsìn wọ́n ti tú English bẹ́ẹ̀ bá tẹ̀ mo sì last week mo search báwọn kankan mo rí online ó ń pdf wà tẹ́ download ara pa àmúra alẹ́ èdè rọ̀mọ́bọ́ọ̀nù ẹ gbìyànjú ẹ ka àwọn ìwé àbáwọn tíra táwọn àfáà kọ nípa Ramadan ó tún wá rò pé èmi ọmọ èbó ká ìmọ̀ Yorùbá ká àbó tí ẹ̀tún mọ́ ká náà ẹ wá wọn wáàsí táwọn àfáà ti ṣe ẹni tí bá ń lo íńtánẹ́ẹ̀tì èmi tí mo jọ́ mọ́ kéwà àwọn ṣéèkù wa gẹ́gẹ́ ní ìtọ́lọ́dún méjì mẹ́ta mẹ́rin mo ní lẹ́kṣọ̀ méjìlá mo máa máa ṣe ni ẹnì kankan kó ní iṣẹ́ mo máa máa ṣe pé káwọn èèyàn ó lè gbàgbọ́ ní ìrọ̀mọ́ bọ́ nígbà tí àwọn èèyàn dáláwọ̀ béèrè kan láì sẹ́yìn ẹni ṣe kékeré kan láwẹ̀ mo wá jókòó thirty thirty minutes lecture mo wá ṣe mo pè ní fíkìwù rọ̀mọ́ bọ́ ọ ń bẹ ní telegram group tèmi gan tọ́jà pépé èèyàn bá ti join rẹ̀ ọ ara wò bí ọwọ́ òkè ó ti rí fíkìwù rọ̀mọ́dọ́n 001 fíkìwù rọ̀mọ́dọ́n 002 three. méjìlá ni ó súnmọ́ kí n ṣe ààrẹ láìpẹ́ ìtàwọn èèyàn orí páàkì méjìlá mọ́ máa ń ṣe ààrẹ lọ́dọọdún tó o bá gbọ́ irú àwọn tá a jọ mọ ilé tí ó yìí náà sáà ń kóòtù ọ̀rọ̀ àwọn àfà pé báyìí àlàyé báyìí àlàyé báyìí ìdájọ́ báyìí mo dẹ̀ ṣe lecture <coughs> episode méjìlá lórí kíni o understanding Ramadan àwọn tó tó wá jẹ́ àwọn àfà àwọn alágbàáyé tó pọ̀ tí wọ́n ti sàwọn lecture tí yé ni pé ẹ̀kẹ́ta lóòrùn ẹ̀ gbọ́ bó láti fẹ́ gbàgbọ́ ní Ramadan ẹnìkan ò ní máa fọpọlọ yín ṣeré torí náà arábà múra lẹ̀ di Ramadan òun ni ká kọ́ ẹ̀kọ́ nípa àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ Ramadan nọ́mbà kí mo sọ táwọn nọ́mbà fáìfù kan àbí sẹ́ẹ̀bá mi lọ àfáà ní nọ́mbà 6 nínú pa múra di Ramadan òun náà ni ṣìyàmù ṣàbà ṣìyàmù ṣàbà ká àwẹ̀ nínú oṣù ṣàbà kódà kìí ṣe ká àwẹ̀ nìkan tá a bá lè gba àwẹ̀ pọ̀ mo kọ àwọn àdíìsì tó pọ̀ lórí ọ̀rọ̀ ṣàbà mo kọ síbí bẹ̀tì mo ń wò pé ṣé táìmù ó lè gbà ka gbogbo ẹ̀ àwọn àdíìsì òun ló di mẹ́fà lónìí lẹ́yìn Ramadan oṣù tánàbí máa ń gbá pọ̀ a máa fẹ́ gbà tán gan kódà bí wáyà kan lánàá bí ìgbà tán dàpọ̀ mọ́ Ramadan ṣùgbọ́n àwọn àfa àláwọn àlàyé lórí ẹ̀ ẹ mẹ́ta nínú ya wa Aisha wọ́n ní Rasulullah sallallahu alaihi hàtánà kúlà láàyò fútíwù wọ́n lánàbí gbà ní yọ́ bá wẹ̀ ní ìjọ kankan ìgbà míì ànàbí ọjọ́ ọ̀sán hàtánà kúlà láàyà ṣùgbọ́n ọgbàwẹ̀ díje ọjọ́sàn lọ́wọ́ ìyàwó wọn sọ pé àsálà ìyàwó sì máa ń ọkọ ju kéde ara ni dáná nàbí wa nàbí ó ní wà mọ́rọ̀ àìtù rọ̀súlà lọ́yìn sọ́lọ̀lá àlẹ́sọ́lá ìsẹ́kímọ́là síyáàmà ṣáárí ìlà rọ̀mọ̀dọ́n ní ìrádàbí kan gba odidi àwọn oṣù kan àfi rọ̀mọ̀dọ́n wà mọ́rọ̀ àìtù wú akífàrọ̀ síyáàmà mẹ́ni ó fi ṣàbà wọ́n ní lẹ́yìn rọ̀mọ̀dọ́n tàbí máa gbà tán oṣù wo ní máa gbà wẹ̀ pọ̀ nú ẹ̀ ní ìrọ̀sùn náà tó tó ṣàbà ànàbí ọmọ ń gbá àwẹ̀ pọ̀ ìmọ̀ Bukhari bá Muslim gbà wá nínú ìyá wa wá ní ṣàbánà ṣàbánà kúlà ma gba gbogbo ẹ̀ máa àtàwọn nínú àwọn afá wọ́n lábẹ́ tangan nínú kẹta wọ́n ní kánà yasumu ṣàbánà ìlà kọ̀lìlà ànẹ́bí ma gbà àti kékeré àbí kí mo pè àmọ́ o àfi díẹ̀ rìwáyà kan nìyẹn àwọn àfọ àwa wa sálàyé ọ̀rọ̀ àfọ àwa ibùnà hajar alaskọ̀lá nílé iwájú mi lẹ̀sìn mọ́ sọ́tàì tó ti bí tí mò ń lọ́pọ̀ gan àwọn àfọ àwa wo àwọn àdíìsì àdíìsì míì tó wá ń bẹ sáànà bí n sọ ọ́ wà pé láyà tàkọ̀dàmọ́ náà áhàdù kó mọ́ bí sọ́ọ̀mì yàwó mi àwòyàwó mẹ́yì ẹnì or two days before Ramadan ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ ẹjọ́ kan àbíjọ́ méjì kó Ramadan so Ramadan bá ti kú ijọ́ kan àbíjọ́ méjì ẹ̀dá àwẹ̀ dùn àwọn àfáà wa mú bá àwọn àdìsí wọ́n ṣe jámùrù bẹ́ẹ̀nà abdul ahadith wọ́n harmonize harmonization ara àwọn ètò pẹ̀lú rumul hadith ni wọ́n wá ń bá láyé wá pé alákọ̀ọ́kọ́ lárúbáwá máa ń lo kúlù fún tọ́bájá sí pélé ìtọ́rìtì

ọdún tí ṣàbánù bá jẹ sáàtì adébádà bíi ìjọ mélòó o sẹ́yìn kó àwa gbogbo àdíìsì o tí wa pé ẹ mọ́ gbààwẹ̀ èdè ọjọ́ kan àbọ̀jọ́ méjì tí rọ́mọ̀dọ́ bá ṣe kí o tọba ti ń bọ̀ rìwáyà wa ni àfi tó bá kẹ ẹ máa gbà ẹ bá ni fẹ́ bẹ̀rẹ̀ o lè Monday kì í ṣe ọba àwẹ̀ mọ́ndé ṣúnà tí máa ṣe kéde tí máa gbà tẹ̀lẹ̀ ṣe la fẹ́ máa ń sọ fáwọn èèyàn pé kágbàwẹ̀ rájá àbùtàn ṣàbá àmọ̀tàn ọmọdún oṣù mẹ́ta lera wọn kìí sí lànà nábì wa Muhammad sọlọ́bà oṣù wo láàmú gbàwẹ̀ bìjàmọ́ ṣàbá ẹ ń bá lè gba twenty eight nù wà kó gbà wọ̀ jẹ́mọ́ tí mo ṣùgbọ́n ẹ mi a yàtọ̀ wa ẹ ń bá rí wípé ọ̀lẹ́ lòun tóun ò tó gba mẹ́wàá ga yóò ti sóhun àwọn àfáà ní kọ́mọ̀tì lọ wíìkì lẹ̀ ṣe rọmọdọ́n bọ́ bá jẹ́ monday thursday ni ó gbà tọ́ẹ́gbẹ́ tọ́ bá ti gba méjì lọ́sẹ̀ yóò fi jọ máa lọ jẹun ikọ̀ rẹ̀ ó mọ̀ yọ dáadáa ẹ bá ti pé ah, àwẹ̀ mẹ́jọ ní oṣù ẹgbẹ́ gba ẹgbàjẹ gba pàṣẹ fọ́tẹ́ fifteen àwọn àyámùlù bí ìjọjọ́ gbogbo àbí kí n gba twelve thirteen fourteen wà ní ìsinmi àbẹ́ẹ̀kọ́ ọgbà àwẹ̀ ẹyọkan láàrin mẹ́wàá àkọ́kọ́ àwẹ̀ ẹyọkan láàrin mẹ́wàá kejì àwẹ̀ ẹyọkan mẹ́wàá kẹta ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin wọ́n kọ́ lọ́dọ̀ ọlọ́pọ̀ òdìdí ara àfá alárapá tún múra lẹ̀ nínú oṣù ṣàbánù yìí òun náà ni tìláwàtul Kùránì sẹ́ẹ̀rí wọ́n ló ń bẹ nínú káka Kùránì káka káti máa ti bá múra àlùmọ̀ àyà ṣáàtú máa lè Kùránì káti máa sẹ̀mí ká máa lọ́ra ká máa gbádùn pẹ̀lú Kùránì kọjá pé lásìkò yìí ní ìsìn ò Ah, <laughs> àbúrò àṣìṣẹ́ èyí náà ìrọ̀lẹ̀ mẹ́rin àwọn kápùrà lè èyí náà kúrà lè ní rọ̀mọ̀bọ́n káàkì ìṣàìsàn káwọn ọmọdé ti lọ lé kèsí òdìbò ń ṣáàjì bóòlù sẹ́wọ̀n pọ́lẹ́mùta ní nàìjíríà láyé tẹ́ẹ̀ bá láwọn èèyàn tí wọ́n ti kú òwọ́n sáláàrí wà láì tó sọ́wọ́ sọ jẹnẹrétọ̀ ni wà láì tó sọ́wọ́ jùlọ mọ́sálásí dèbè dín kírò tá a bá sọ jẹnẹrétọ̀ àwọn jẹmọ́ òní ìjọsẹ̀ ìbájọ́ ẹgbọ́n lẹ́yà fara ní báwọn ìjọjú wá ní ìwọ̀n lè jádé òkú lórí ẹgbà ní àtàwọn bí méjì mẹ́ta tí wò bá sáà wọ́n láwọn sálà wọ́n máa ń pe ṣàbánù ní ṣáàrù lè kòrọ̀ ṣáàrù kòrọ̀ ó sọ àwọn tí máa ń ṣe kí ni o tán máa ń ka ní kódà wọ́n lọ ń bẹ nínú àwọn sálà tó jẹ́ pé tí ṣàbáànù bá ti dé wọ́n ní yóò ti ṣọ́ọ̀bù ẹ̀ pa ni yóò wà bẹ̀rẹ̀ sí ní kakura ìgbà tó wù fi líìpù ti ẹ̀sìn náà pé mò múra lẹ̀ di rọmọbọ́ọ̀n yóò wà ti bẹ̀rẹ̀ sí ní kakura ní ìgbà sẹ́rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní kakura ní nínú wa ìyẹn ni ó gbé wọnú rọmọbọ́ọ̀n yóò lè máa la ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe gbogbo nǹkan tí a sọ yìí kọ́lọ̀ọ̀bà àlejò ọlá kó jẹ́ kí ó rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa aláfẹ́fẹ́ ká ṣe òun là ń sọ yẹn o bákan náà àfọ́ àlára nǹkan tí wọ́n fẹ́ ká ṣe jàmọ́ ẹ̀gbọ́ àárín dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní pọ́blẹ́mù bẹ̀rù gbogbo ẹ̀ ń tá àjọ níjà àbá àjọ ń yòòdì kálọ̀ parí ẹ̀ báyìí jẹ́mọ̀ mo gbogbo ẹni tí a jọ ní ìjà àbẹ́ni tá a jọ ń yọ òdìgbé kí mọ́ ìní rata lọ́dọ̀ rẹ̀ mọ́ ìyẹn máa kọ́mọ̀ jùlẹ̀ láàrin ẹni ìyá wa ìní rọrùn mọ́ lọ́dọ̀ rẹ̀ ìtọ́bá rẹ̀ kódà

ìwọ ìtímọ̀lẹ́kà bá náà ní òdùrọ̀ kan ó pòórá ni nígbà tó ọ̀fẹ́ wọjá ànàmọ́ ò ṣe ju ẹ̀mí rẹ̀ lẹ̀mọ̀lọ́ gbogbo àwọn tẹ́ ẹjọjà wà lẹ́ẹ̀kọ́ foríjì wọn torí tọ́lọ́ ẹ̀já torí ilẹ̀ fámílì foríjì wọn torí tọ́lọ́ ẹnìkan tó jẹ́ lébọ̀ rẹ̀ ẹjọ́ tajà ọlọ́gba kọ́sọ́mà rẹ̀ foríjì wọn torí tọ́lọ́ ọ̀rẹ́ ọmọọṣẹ́ rẹ̀ ni ìwọlọ́kọ́ ń fẹ́ ó ti gba kọ́sọ́mà rẹ̀ tán ó foríjì nítorí tọ́lọ́ ẹ sáàfù sùkú rẹ̀ ni ẹ wá ṣe tí ọ̀dà òbí alọ́yọ̀ sálárì rẹ̀ ọ̀yà amọ́yọ̀ ọmọ foríjì tọ́lọ́ jama ìtìmọ̀ sọ yẹ́ sáwàdá o àdíkì ní kò ó ti fún yí ń sìn ara ń tá a fi múra lẹ̀ di rọ̀mọ̀bọ́ọ̀nà òun ni káwọnú rọ̀mọ̀bọ́ọ̀n láì sí ìkórira inú níbí ni ìbáyàn sọ̀tẹ̀ ìbáyàn jà ìmọ̀báyàn parí ìjà kò sí fún wa àdíìsì tó lágbára òun ló ní orí rẹ̀ kódà àáfàá ní kèé àdíìsì ẹyọ kan òun ni tó wà ní orí rẹ̀ o a rí tó àdíìsì bíi méjì nínú àwọn àdíìsì àdíìsì alákọ̀ọ́kọ́ àfọ́ àwa Mu'az ọmọ Jabal àwọn ni wọ́n gbà wá àdíìsì ẹlẹ́ẹ̀kejì Abu Musa al àwọn ni wọ́n gbà wá kí ló wà ní àdíìsì Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó ń sọ fún wa pé ìzàntásọ̀fà ṣàbà tí ṣàbà ọ̀nà bá ti lè dá sí méjì bàbá bá ní àsánà rẹ̀ wọ́n láti tó dáàmì jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa o ìtọ́lá Allahu ala qulubi ibadi ọlọ́run wọ́n wà ní ẹjá wọ ọkà àwọn ẹrúsìn mi ẹwọ ọkà àwọn mùsùlùmí àwọn tí mo lálẹ̀ bá rò ajẹ́ pé bá rò bá ti kú bí ọ̀sẹ̀ méjì tí ṣàbà ti dá sí méjì bá kú bí 15 days

àwọn méjì wo alákọ̀ọ́kọ́ ìlàlì mọ́ṣíríkẹ́ àwọn mọ̀ṣáhìn alákọ̀ọ́kọ́ ni gbogbo ẹ̀tọ́ pé ìgbàfà tó ń bọ̀ kò ṣíríkù lẹ̀ ọgbẹ́nu tí mo fẹ́ sọ lọ́wọ́ parí ọ̀rọ̀ alistiida ní ìkìbálì ṣáàrì Ramadan bí tawhid bí bá bí lọ́wọ́ jama gbogbo ẹni tó bá tó jẹ́ pé bí ramadan ṣe ń bọ̀ yìí ó tún ń fẹ́ bọ́ ó ń ti bẹ̀rẹ̀ èyí àti òṣòro mọ̀nìkà èyí àtòlùjápá ọláwọn ìyọ̀nú ayé ìyọ̀nú àwọn ẹ̀yà àwọn ẹ̀bẹ̀ àgbà àwọn àtẹ̀jẹ́ ìyọ̀nú ayé ó tó láwọn ọkọ̀ kúrùsọ kúrùsọ àti àmọ́bẹ̀rin sọ ẹ̀ẹ́dọ́sẹ̀ ẹ̀bá lè rí ní ọ̀yẹ̀là bá àbámọ́ lójú àrí ọ̀yẹ̀là lórí ẹ̀mọ́ yọ̀mọ́ ní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀mẹ́ yẹ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹnikiri mo kéwú létí tó mọ́ lọ́mọ́ àbùlẹ̀ arọ́bì àwọn ẹmọ ìyẹ̀bàtà àfihàn palágbà kìí lọ́mọ làwà bẹ̀rẹ̀ pé àfẹ́ àfẹ́ tẹ́ àìmọye ètú tv látọ́lá àdéjú ọ̀gá ọ̀gá náà bí máa fọ̀ bàbá ẹ̀fìyàn lẹ̀ tí ẹni bá àbá àtọ́sẹ̀ jálà bí mo ń sọ fún yín ọ̀lẹ ni wọ́n wà láì tó má fi làwọn lẹ́ni wọ́n wíta ládára ọ̀pọ̀lọpọ̀ wọn tí mo mà wọ́n kú sófò ni wà láì mọ̀ àwọn tó kú sófò tí má lèèyàn kú sófò wọ́n mọ̀ tó má fi mọ̀ sọ wọ́n kú sí òfò ìmọ̀ rárá mọ̀ ọmọ méjì tó kú sófò tẹ́rù pé wọ́n ní agbára bá ń lo àjẹnu wọ́n kú sófò wà láì tó fọ́lọ́ wọ́n kú sófò máa tú àlàṣe wọ́n kú sórí ẹbọ wọn ò lè rí ọ̀nà ọlọ́ọ̀mọ láyé ẹgbẹ́ kú tí è bá ṣe kèfè rí è báyìí tó kú tó kò lákọ̀sátòṣe mọ́ kọ̀nfáǹdì ẹlẹ́bọ̀ tó lágbẹ̀núgbẹ́ afẹ́fà ní ẹlẹ́ ìyá Ramadan tó wá ń bọ̀ ó tó wà lórí ọ̀fẹ́ ayé ọ wà lórí ikó tó máa pọ̀fọ̀ lọ́lọ́run ní ọjáde ń wá àwẹ̀ lẹ́jú orí ọmọ ọlọ́ jama gbogbo ìlànà ẹbọ tí bá ń bẹ lọ́wọ́ wa báyìí ẹ̀jẹ̀ àlọ́ jùlẹ̀ ètò ọwẹ̀ ní oríta láago kan òru ètò jẹ́ pélé ìwẹ̀ ní tọlọ́sàn ẹ̀ mo rò pé ó yẹ bá ní ìsìn gbogbo àwọn irú ìlànà èṣù yìí ẹ̀jẹ̀ àtún bá ń bẹ̀ wò ànábì lọ́nà òní forí bí wọn èyí ọ̀gá wa kọ́ la tó bí ẹ̀ka bí ìṣó màṣááhì àwọn tí wọ́n ń bára wọn jà tí wọn ò parí ẹ̀ àwọn tó jẹ́ wípé they are keeping malice èmi kọ́ àmì parí ẹ̀ ní ilé bá sọ̀rọ̀ <clears throat> ní ìnírajà lọ́dọ̀ rẹ̀ ìlàfẹ́rọ ẹ̀yìn ìyá wa ọ̀dọ́ nílàfẹ́wò ìpọ̀ kódà rí ìyàlẹ́ àtìyàwó ní ìsìn ọ̀tẹ̀ wọn bára wọn ṣe wọn ò sọ̀rọ̀ síra wọn wọn ò kíra wọn wọ́n sì fẹ́ gbáwẹ̀ wọ́n sì wáyọ̀ ọmọ ọlọ́run ìrọ̀lọ́ ọlọ́run ti bẹ́ẹ̀ yá tètè bú tẹ́lọ gbé bá àdúrà bẹ́ẹ̀ lọ plane kẹfí kó wọnú lé ẹ̀sì abẹ́bí lọ́lọ́wọ́ ní forí jẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ bá bára yín jà ẹ̀gbọ́n àtàbúrò ẹ parí ẹ̀ ìmáàmù àti ìjàmọ́ ẹ parí ẹ̀ ẹ̀ẹ́ pòpáìtọ̀ àtàwọn tí bá ṣiṣẹ́ ẹ parí ẹ̀ bàbá àtàwọn ọmọ ẹ parí ẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò ẹ parí ẹ̀ ẹ̀yin méjì tẹ́ ń tajà kan náà tẹ́ ti ta kọ́sọ́mọ ara yín ẹ parí ẹ̀ tẹ́ ń wáyọ̀ ọ̀nà ọlọ́run ajé ló tóbi lẹ́nu ẹ má parí ẹ̀ tẹ̀bẹ́ parí ọ̀rọ̀ yín sínú jáàmù náà ìbàdá kẹ́ parí ẹ̀ láyé ń bí kẹ́ lọ wà bìdá náà ó kẹ́ ẹ lè sórí ire ayérayé nínú àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ ẹjọ́ mo bẹ̀ wá ní wà láyé òjò nǹkan bá torí ẹ̀ sọ àmìjà náà nù ọlọ́run mọ́jà sórí wa ẹjọ́ tó tọ́lọ́ mo ti fi ọ̀rọ̀ ní padà sí ọ̀rọ̀ ta ìdìmọ̀ tó ní pọ́ìntì òkú tó pọ̀ ara nǹkan tá a fi múra lẹ́dà àwẹ̀ ni pé ìmọ̀ ọlọ́run lọ́kì káwọn ọlọ́ àwẹ̀ mo wà ìdúró lẹ́ni tó ń gbàpọ̀ ẹyọ kan lọ́lọ́run lẹ́ni tí ò ní nǹkan kan tá torí wọn tó ọba wọnú àwẹ̀ tó ọjẹ́ lẹ́bọ àwẹ̀ rẹ́gẹ́ ò lè wúlò o kí láǹfààní pa jọ kítàrà àwọn wa àwọn apẹ́ lórí irun àtúndí lóru ó tún fowó pẹtrol lẹ̀ àwọn iṣẹ́ gan tí ọlọ́run ẹ̀ dín ìyàn ẹ jẹ́ ká jẹ́ ń tọ́gbà kẹyọ kan lọ́lọ́run ká jìnà sí gbogbo ìrìn ẹbọ ọlọ́jà sórí rẹ̀ o àfà lára ń tá a fi máa múra alẹ́ ẹ̀dẹ̀ Ramadan kọ̀bọ̀ òsùyù jẹ́mọ̀ kí la pé mímọ̀ san gbèsè nínú òfin tí àwọn sálàm àwọn ẹni eré tí wọ́n ti lọ wọ́n nínú ṣàbáànù báyìí kálukú máa san gbèsè ẹ ká ní èmi jẹ bàbá ní five thousand èdè ń san bàbá jẹ bàbá wa ní 35 àwọn san èlò ló kùlù wọn ju wọn 15 bàbá jẹ bàbá ní 2000 àwọn san bàbá jẹ bàbá ní 17 àwọn san owó yẹn ó padà circulate then ọkàn wọ́n balẹ̀ pé àníwá aláwájú ọlọ́run torí gbèsè àwọn àdíìsì lórí gbèsè gbogbo àwọn bá jẹ gbèsè láì gbèsè náà wà ní ọlọ́pàá fẹ́ gbèsè ní àyágbèsè àfihàn ọ̀nà òṣùkú ni ṣùgbọ́n à ń kọ́ ọ́lẹ̀ pẹ̀lú fóònù nọmba àwọn tí a jẹ lówó ga ibà àwọn ìbára kú ẹni bá nílùú wa ẹ̀fẹ́ o ẹ̀mọ́ rò pé rógbó jẹ o ẹ̀mọ́ dáwà tá a ṣe wàhálà ká máa jì àánú sàárè o ẹ̀sán gbèsè o káàkùkọ́ ọmọ ọkọ̀ gbèsè ẹ̀ lẹ́ẹ̀jẹ́ ẹlòmí ẹ̀tọ́ wò ibi tọ́kọ̀ àti àwọn ọmọ ètò ń jà lé ìkéní ọmọ tàbí kejì jẹ́ ń gbèsè ẹ wà kọjá àwọn ọlọ́jà àná mọ́ torí pé nǹkan yẹ kó ní ẹ̀mọ́ million òun lẹjọ́ ń jà ọmọ òlè finú wa ẹjẹ́ a máa fi ara wa torí jọ́ gbèsè gbèsè máa dẹ́rù báyẹn nọ́ọ̀sùn mọ́mìn alákọ̀tún bìbẹ̀ ní hátà àdókòdọ̀ àná àmẹ́lì sọ́lọ́lá wàsálà ó ní wọ́n sọ ẹ̀mí ní tó torí gbèsè torí náà kálukú wa ẹ á fi gbèsè wọnú àwọn sálà àwọn ara tí wọ́n máa ń ṣe nìyẹn tán bá ti rí pé Ramadan ó ń bọ̀ kálukú wọ́n wà á ṣe kí ni o wọ́n máa san gbèsè ara pé wọ́n ń san gbèsè láì èmi san tiẹ̀ ìwọ́n san tèmi kálukú ọ̀bà lálàáfíà àfáà lílé yìí mẹ́ndáàbí sọ̀lẹ̀hìn mẹ́ndáàbí àsọ̀lẹ̀hìn ara àti sí àwọn ẹni rí tán bá ti rí pé àwọn ẹ̀gbọ́n wọn àmọ́

ká ṣọ́ àlàáfíà wa sẹ́gbẹ́ ọ̀gbọ́n tó ń bọ̀ yìí a gbọ́dọ̀ rìdíùsì wàhálà àlàáfíà àlàfilẹ̀ rábìdàn mẹ́wọ̀ máa wù jẹ́mọ́ wàhálà ìwọ́n jiyàn lóru èèyàn ranjú gan-an lèèyàn bá lè ṣe náà fìlà gangan àárín ijọ́ mẹ́wàá èèyàn parí ìkura èèyàn ka jésù márùn-ún nínú ìkura ní ẹjọ́ fẹ́ẹ́ tí ọ̀làáfíà tó yóò rí sí àbùdàn náà ibi ṣe yìí àwọn àǹfààní lára tá a wá sọ àlàáfíà jàmọ́ ẹ̀ gbọ́ mi bí rọ̀mọ̀dán ṣe súnmọ́ yìí àsìkò tá a fi máa sùn kọjá síkò tó létùmọ̀ sẹ́ẹ̀dẹ̀ ànábì àsálàm ànábì òsùn lóru níwọ̀n bá tọ́lọ́ba tó ń sùn ànábì tún ní oorun tí máa ń sùn lọ́sàn-án táwọn àbá àpéjọ kọ ìlú là oorun ọ̀sán ó ní health benefits téèyàn bá tún ara ń sùn bí abẹ́ àárín zuri sí áṣírí ó kéré bí èyàn ráyè sọ̀rọ̀ wákàtí méjì ẹ̀rì pálá àti àyẹn ó tún wà bẹ́ẹ̀ jẹ̀mọ́ kèé sásìkò ah wà lẹ́yìn bá jẹ́ lọ́wọ́ rẹ̀ kèé yé mi ọ̀rẹ́ wa ó jẹun láàárọ̀ ó tún sọ jẹ lóru kọ̀wà sí ìsinmi mọ́ ọ̀kẹ́rì bá rẹ̀ ló dé já nàmọ́ lóyún ó ti bá àlàáfíà wa pàtàkì gbogbo tó lè fa ká break down bí ẹ sọ fọ́ nígbà kí máa ṣe láti òní sábàbí jẹ́ 6 tí èdínú Ramadan traveling mi tán last mo ti lọ sóṣogbo lánàá traveling mi tán last sí Ramadan mi gbogbo lẹ́jọ́ tó kù tí mo ní Ìbàdàn ní táwọn òfìlẹ̀ mo láwọn kan sábẹ́ fún mi láfẹ́ ẹ má bínú ní ìwà torí pé kéèyàn ò sí ìrìn àjò wà láì stress làbẹ́bí tèmi àsáfárò pítọ́ àtún mí nà láàdáa yamnawu ahadukum ta'amahu wa sharaba ìrìn àjò kò ní jẹ́ kẹ́ ẹ lè sùn bó ṣe wù yín kò ní jẹ́ kẹ́ ẹ lè jẹun bó ṣe wù yín ẹni tẹ́ ẹjọ́ bísẹ́ẹ̀sì náà tí èè bá ṣe pé náà kẹ́ ẹ máa ṣáàpù kí yìí <clears throat> ni medical check up àwọn ọmọ yàrá kan gbogbo abá àti jókòó ìkọ̀sẹ́ tí ò ní ìkankan sí bá fíra torí báyìí lọ ṣe medical check up today kò sí ẹni náà tó jẹ́ pé wọ́n jẹ́ prefect àlàáfíà rẹ̀ pé ọlọ́wọ́ tó ń tọ̀ kò sì lè dá tó bá ti lè jẹ́ èèyàn àlàáfíà rẹ̀ ò lè pé hundred percent èmi lè tí mò ń nọ́ọ̀sì tí mò ń náwó lé lórí lápẹẹrẹ ìwọlé tó ń nọ́ọ̀sì tó ń náwó lé lórí àwọn kan bẹ tó jẹ́ pé general gbọ́dọ̀ mọ ẹ̀yẹ̀wò ara ẹ̀ ní ká máa yẹ fọ́pá wa wù sí fọ́pá mi wà òkè ara ẹ̀ ní kọ́ máa yẹ urine test kan máa wò sóò ní diabetes ìtọ̀ ṣúgà àwọn míì tó bẹ́tẹ́gẹ́ ẹ̀jẹ̀ ni wọ́n yẹ̀ wò gbà wọ́n lẹ́yìn olèmọ́ ju 5000 ṣùgbọ́n fẹ́ tí ò ló jẹjẹ ní òkú 5000 lẹ́fùtẹ̀ àwọn tẹ́ẹ̀sì kan wá bẹ̀gẹ̀ lé 100000 250000 bọ́m ọ̀tọ̀ ní kọ́ yẹ ojú wò sójú mi rẹ̀ kàkùrà ní dáadáa sórí rẹ̀ ẹ̀yin onímọ̀sọ̀gbọ̀n kí ló yẹ kí n ṣe tó ju mi ọkà fúlàní dáadáa fún mi yóò kílẹ̀ àtò kí ló yẹ kí n máa lá etí mi ìsọgbọ́nà tó kí ló yẹ ń ṣe sí ara mi ìsọlálàáfíà àwọn dókítà gbogbo tẹ́ẹ̀sì kan kan tó ara rẹ̀ pọ̀ ara ń tá a fi múra lẹ̀ di wa ìwọ tó ẹgbẹ́ wọn náà wọ́n ní agbára àbí àwọn tó ń mọ̀ tí o tó ń mọ̀ mọ̀ kú mọ̀ o tó ń fa gbó àlàáfíà rẹ fi ń bàjẹ́ kí rọ́mọ̀bọ́ náà tó dé gbogbo nǹkan ìyapọ̀ ọlọ́run o tó ń ṣe òòlé lálàáfíà jẹmọ́ òní sìnà náà nǹkan wọn bá gbé tán gbé àtọ̀ ògbóná tí nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ dàrú gidi ẹ̀já gbìyànjú báyìí báwẹ̀ ṣe súnmọ́ ká sọ àlàáfíà wa táwẹ̀ bá tó lọ sọ́nà ká sọ kéde o àlàáfíà wa ara pa múra lẹ̀ de oṣù usa usa ọlọ́run jẹ́ kó yọ gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ pátápátá eléyìí náà wà ní àwọn nǹkan tí àwọn àfáà ní ká ṣe àkíyèsí rẹ̀ afọ́ àlára tó fẹ́ ká ṣe àkíyèsí ẹ̀bá àbùmọ̀bíà àníṣẹ́ àmúralẹ̀ de ààwẹ̀ Ramadan òun ni tàfíìfù tọ́hà oúnjẹ bá mọ̀ ẹ̀jẹ̀ báyìí ẹ̀jẹ̀ àdínkù wọ̀n bá fẹ́ bá sọ̀rọ̀ ká gbá àwẹ̀ ṣùgbọ́n àwọn kan lè mọ́ lè ráwẹ̀ gbà kò ní dáa torí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ nínú tíra sáàfà àkọ́ǹpa àwẹ̀ Ramadan wọ́n láwọn kan bẹ tàbí máa múra alẹ̀ Ramadan wọ́n mọ̀ wá jẹun wọ́n mọ̀ mílíkì wọ́n mọ̀ jẹran bí ah wàláì oṣù tó bẹ̀rẹ̀ dé mo lè sọ fún yín pé Ramadan lè dé ìwú òsì ni máa dé ìwú nù àwẹ̀ inú Ramadan náà ni wàhálà àtẹ̀mí máa ń pọ̀ jù mo lè ní mi mẹ́ta Ramadan pàápàá tó bá jẹ́ láàrin ọ̀sẹ̀ a lọ studio a mẹ́rin márùn a ní ilé múmi a ní ni mo wà sí múmi ṣùgbọ́n a múmi a dẹ̀dẹ̀ <clears throat> tó bá wà ní lọ ni jama tó ń ti bẹ́ẹ̀ èmi èrú ṣùgbọ́n nǹkan tó jẹ́ main issue ni pé níjọ́ tí ò sáwẹ̀ náà èmi sábà jẹun kọjá ẹ̀mí ìdúrójúmọ́ lónìí ní ìsìn mo ti jẹun lẹ́ẹ̀kan ìrọ̀lẹ́ mo lọ sí wá àfi kò bá ìlú mọ́gídì ìsúnmọ́ ìyókù dálẹ́ tó jẹun bóyá lọ́sàn-án mo kẹ̀lé panu ọ̀tán níjọ́ tí panu bá wà gan-an níjọ́ tí ò sáwẹ̀ náà oúnjẹ ẹ̀mejì náà lọ kọ́mọ̀nù ìyẹ̀kẹ́rì wà ní ṣúgbù wà jẹ́ bisikíìtì ìjọ́mí ìtọ̀bá ní ìta kan fi pàánù tó ń gbẹ́ tó jọ́jú ọ̀sá àwẹ̀ náà kìí so oúnjẹ àjẹkú tó wọ́n bá jẹ́ tó oúnjẹ àjẹkú lọ jẹ àwẹ̀ oúnjẹ ọ̀ kí ni gbóyàn ní àwẹ̀ ọ̀jẹ̀ sàárì sí kí ni ni àwẹ̀ àwọn àdúgbò àìmúmi nǹkan bí nínú súnà gan tẹ́lẹ̀ wọn ò ní á gbogbo okùn wa jẹun anábì sọ́lá lọ́gbọ́n ní tọ́hámù lùwáhì yẹ́kìtì wà tọ́hámù lìsnẹ́ yẹ́kìtì anábì ló ń jẹ èèyàn kan ó tó anábì ọ̀sọ̀ pé ó yó wọn mùsùlùmí ó tó it is manageable it is enough it is sufficient it is okay tí wọ́n ní ọjọ́ ń kú nígbàtí èso oúnjẹ nìkan lọ́wọ́ ajẹ láyé sọ gbogbo oúnjẹ dàbìjẹ náà tó jẹ́ pèmí nìkan máa jẹ oúnjẹ tó tóbi ju kòkó lọ á jẹ àwùjẹ náà tóbi ju kòkó lọ èmi nìkan sì lè jẹ mẹ́wàá lójúmọ́ torí pé mi ní yàgbẹ́ náà mi ní náà kan ní ọmọ ẹgbẹ̀rẹ̀ kẹ́gùnfẹ̀ ìfẹ́ wá rè ni gbogbo oúnjẹ tá a bá jẹ láwùjọ náà yóò wá di fẹ̀fú tí n bá tó ti gùn fẹ̀ bóde báyìí gbogbo àwọn bàbá àjọ inú owó ọ̀pọ̀ máa dùn ní pé ó tó tún fà fúùmù olóòórùn tó dùn lẹ̀ ayé ni gbogbo tá a bá jẹ tọ́lẹ́ẹ̀tì náà ní ọ̀kágọ́ rẹ̀ àbá níwọ̀n tó múra alẹ́ ẹ̀dẹ̀ Ramadan sọ́ra fún oúnjẹ àjẹranjú sọ́ra fún kí ni o oúnjẹ àjẹranjú tó bá ti lè mọ́ ọlá wọnú Ramadan ah ọlọ́pàá oríkèlè èèyàn lè ní pọ́blẹ́mù o ọlọ́run kó ṣàánú wa o àáfà lára pàmúra alẹ́ ìrọ̀mọ̀dọ́nù àwọn irinṣẹ́ tí máa ń jẹ́ kí tọlọ́run ó rọrùn àáfà ní ká wá alẹ̀ lẹ́ni tí ọ̀gá lẹ́ irú àwọn irinṣẹ́ wo ẹjẹ́ amú látòrí almashaf alhel kọ̀yẹ́ kárí mùsùlùmí tí èsì rọmọdọ́ ní june aláwọn rọmọdọ̀ ni yún rọmọdánist àwọn tó pé wọn èsìn lọ àfinú àwẹ̀ nìkan kọ̀yẹ́ kémi àtìyàn jẹ́ bẹ́ẹ̀ kọ̀yẹ́ kárí mùsùlùmí tí ò ní ní kúránì ṣùgbọ́n káàzù gbé kúránì rẹ ti gbó ọfẹ́ ra kúránì ti wálẹ̀ ní ṣàbámbà prayer man ti wálẹ̀ ẹ wá jẹ́ sọ fún yín àwọn eléyìn òbí tó wálé mọ́ ìbéèrè lè kírun lórí lẹ́lẹ̀ bàbá wa pọ́ parọ́ ṣùgbọ́n nínú àwọn àṣòro bíi òun lọ̀rọ̀ ọdún ìwọ tó bá lágbára kọ́ ọ̀la sólà fàánù jẹ́gbẹ́ tó bá ń se mẹ́fìlà tó owó òfin ẹgbẹ́ tó bá mú èèyàn pọ́n gbà mí mẹ́fìlà máa ń ní èèyàn la ilé ìsìn nàìjíríà ọlọ́nkọ́ bá ní tó ṣe wọ́n ní yàtọ̀ ti wà ọ̀pọ̀ ládùúgbò ti wà ṣùgbọ́n wà lóòótọ́ wọ́n mọ́ mọ́lẹ́dẹ́lẹ̀ ẹ̀kan láàmìjọ́ mẹ́ta ń gbà mí ẹ̀kan láàmìjọ́ mélòó sábà mọ́lẹ́ olè mọ́jú two to four or six hours lọ òru sì ni máa ń pọ̀ jù bẹ́ẹ̀ ṣé yàtọ̀ ti wà máa tání ọ̀bà wá tíná tí kálukú ti ní sólà ọ̀ chájébù láàpù sẹ́ẹ̀kì tó bá ara mú dání kìlá wà lọ àbí ọ̀lọ́ o tún ní fáànù bọ́yá sólà àbí chájébù tó rú òfin ní mú ọ̀bẹ́ pé níwọ̀nba afredly sẹ́ẹ̀kì kò lè dàbí kíná wà kéèyàn sí fáànù ó wà comfortable gbogbo tí ó jẹ́ kíjọsìn ọ̀rọ̀ àti gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan náà ẹ̀yin mùsùlùmí àwa sẹ̀sẹ̀ ṣe táìsì mọ́sálásí wa láìpẹ́ ìlú gbogbo àwọn tó délé ìtọ́lọ́pàá san wọ́n lẹ́sàn-án rẹ̀ mọ́sálásí yẹ kó wà comfortable and habitable ọlọ́yẹ kó rọrùn láti máa gbé gbogbo mọ́sálásí nígbà tá a lọ sí ájì bàbá mọ́sálásí bá ní fíríìjì mo ní fíríìjì <laughs> ìbí fíríìjì kèése fíríìjì irú tí irú ìfẹ́fẹ́ rí báńkì tó jẹ́ pé o fẹ́ mú mi tútù ó lè mú o fẹ́ mú mi gbóná ó lè mú mọ́sálásí

kí sáwọ́dì rẹ̀ bá ti rẹ̀ mú kí ìgbóná ó tó lè mánéjẹ̀ náà ní kọ́mọ́ tàbí tó ọlọ́ọ̀lẹ́ jẹ́mọ́ sáà pé nǹkan ṣe wá àwọn òfò náà ló ṣe wá kò sí tó ní kọ́mọ́ ti ṣẹ́tura òtún èyí à kálukú jẹ́rẹ́tọ̀ kábàjẹ́ àtìràmì ìkábàjẹ́ àtìràmì ṣùgbọ́n kálukú inú ilé rẹ̀ kálukú mójútó àwọn mọ́sálásí wa ẹjẹ́ àtúnṣe

bóò láti ṣe ìbáadà nínú Ramadan kálukú mọ prógrámù rẹ̀ àtiṣẹ́ tó ń ṣe àwọn táwà jẹ́ tí pàpá mọ́ lọ sùkú ní èso lẹ́yìn ìzúrí àásìrì ààyè ìbáadà wà fún òru ààyè ìbáadà wà ká tó lọ sùkú láàárọ̀ ààyè ìbáadà pé kí ni ọ wà téèyàn ọ̀bà sójọ́ tó ọ̀bà kùránì mélòó lẹ́fẹ́ ẹ bá fẹ́ parí kùránì mẹ́ta nú àwẹ̀ àárín ìjọ mẹ́wàá yọ parí kùránì kan ìjọ mẹ́wàá kọ̀ọ̀kan kan ìjọ mẹ́wàá kejì kan ìjọ mẹ́wàá kẹta kan ẹ bá fẹ́ parí mẹ́fà àárín ìjọ márùn kan ẹ gbogbo ẹbí ẹ bá fẹ́ parí mẹ́wàá ìjọ mẹ́ta kan jíjí náfìlà kápílétò tani ọmọ lídìí wa tani ọmọ kùránì ká tí kùránì bẹ lórí ẹ̀ tí ọmọ kà tí inú wọn máa dùn gbogbo ìpẹ̀lú ẹ̀ ká ní ebó la kódà mọ àwọn olówó kan tó wọ́n plan bí wọ́n lè ṣe sunday call bí wọ́n lè ṣe program lórí rédíò lórí tẹlifíṣàn báyìí planning ni now kí wọn náà tún àwọn ìyá wọn láyé yóò fún àbíá èmi ní máa gbé ọsàn lọ mọ́sálásí lẹ́ẹ̀kọ̀ọ́ kan ní máa gbé àgbàlùmọ́ lọ ní máa gbé nǹkan báyìí lọ káàkiri wa náà ti plan pé ọ̀nà wo lèmi náà fẹ́ gbà níyọ̀nà ọlọ́run nínú àwẹ̀ bọ́ bá fẹ́ sóbò lọ máa ṣe gbé lọ mọ́sálásí tọ́ bá ṣe kùnà fúrábẹ̀ lónà lọ bá máa ṣe gbé lọ mọ́sálásí àwọn mùsùlùmí mẹ́tẹ́ ọ̀jẹ́ peanut ni wọ́n máa ṣe mọ́sẹ̀ ẹ̀ka nínú Ramadan ìwọ náà gbé lọ ìyàmọ́ ìyọ́nà ní gbogbo wá wá àlá tọ́lẹ̀ tó bá fún oúnjẹ rẹ sínú bó wà ní àdíìsì fàláwù nílùú ájírí sọ ìm àyà òkùsọ̀ mẹ̀nẹ̀ gbìyànjú àrítọ́ ọlọ́run ṣe púpọ̀ ní àwẹ̀ ẹ jẹ́ ká tètè máa múra lẹ̀ẹ́lẹ̀ báyìí kọ́lọ̀wọ́n bá àlejò ọlá kó lànà wa lójú àáfàá ní bákan náà ká ní ètò lórí ìtọ́sọ ilẹ̀ bó láti fún àwọn aláwẹ̀ lóúnjẹ ẹ jẹ́ ká lùkù wa individual mọ́sálásí àwọn èèyàn méjì mẹ́ta ká ná owó fẹ́ sìn ká dẹ̀ plan lórí ọ̀nà wo la fẹ́ gbà tá a fi rí owó ná fún ẹ̀sìn

ó sùn ààwẹ̀ kẹta ọjọ́ sàárì ọlọ́bí iṣẹ́ ó dé rọmọdọ́nà ọ̀pàdé kò ní rí gàgà ṣe ẹjẹ́ plan fásìkò wa àsìkò báyìí ni màá lọ iṣẹ́ àsìkò báyìí màá wálé àsìkò báyìí màá wà mọ́sálásí àsìkò báyìí màá fi tìlàwà àsìkò báyìí màá fi sàdúà gbogbo ẹni tí ọba ti lè plan fáwọn tá a sọ yìí ó lè mọ́ láǹfààní àti rí tọ́lọ́run ọba ọba àlékè ọlá ṣe nínú ààwẹ̀ Ramadan ní ìparí torí àsìkò àáfàá nífẹ̀ẹ́ wá rí kálukú wa ẹ máa gbọ́ mi o alaazmul kọ̀wíj alálìkìyàmì ìbìlẹ̀ ìbàdáàt fi ṣáàrì Ramadan káwá ní ìpinnu ẹ̀mí tó lé ìpinnu ẹ̀mí tó ṣe kí ni o tó nípa lórí pé aláàfẹ́ sí lọ́n púpọ̀ nínú Ramadan àáfà wá lìsì àwọn ìjọsìn bíi mẹ́ẹ̀ẹ́dógún ìjọsìn tí yóò jẹ́ bíi fifteen kéèsè ìjọsìn tó tún o ìjọsìn bá ń ṣe ìjọsìn ọ̀sá àwẹ̀ náà ní o bó o láàṣẹ lékún nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ jàmọ́ ẹ̀ ṣàkíyèsí àwọn ìjọsìn tí gbogbo bá sọ ìpinnu ẹ̀mí ni ìyàtọ̀ ń bẹ láàrin pé mọ lánìyàn èèyàn lè lánìyàn tí ò ní jèrè lórí o ìgbà tí ò ní pinnu ẹ̀mí tó strong àìmẹ́tẹ̀rẹ̀ pé ẹ̀yìn ẹmọ wò nípa sọ̀rọ̀ lọ ájì wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní dáwó díẹ̀ díẹ̀ ó sì dáwó fọ́dún méjìlá jẹ́mọ́ ọdún mélòó tó ní pápẹ́ lọ kí ni ìpinnu ẹ̀mí gbogbo àdìsí sáríkẹta alọ́fẹ́lọ́ ájì alánìyàn ala alánìyàn padà lájẹ̀bọ̀ òfẹ́lọ́ ájì rí ṣùgbọ́n sáà nípinnu ẹ̀mí wà láìlòmínú wa ó lè dáwọ́ ájì láàrin ọdún márùn-ún maka kò nípinnu ẹ̀mí kálukú ọlọ́wọ́ project last five to ten ni ti náà wá náà tí ó tọ́ lágbára àwọn ìjọsìn wo láwà nípinnu ẹ̀mẹ́lẹ́ lórí nọ́mbà one a fẹ́ kírun wákàtí márààrún ní jẹ̀mọ́ túra oṣù lọ́nà túra oṣù kí mo pè jẹ̀mọ́ túra oṣù kí mo pè bóò ni ọba ṣe dáa tó mo tó fẹ́ bónọ́ọ̀sì tá a bá lè rí bónọ́ọ̀sì àìdá ìjọ mẹ́wàá ṣáájú rọmọdán fẹ́ bá ń pèsè àwọn oṣù ṣàbá àbíjọ mẹ́wàá lẹ́yìn rọmọdán ká kírun wákàtí márùn-ún

àtẹ̀kìbírọ̀ àlùwúlá man adrọ́kà jama àtàn ẹ̀ńbẹ̀ ilé bá jẹ̀mọ́ àbáyínà yọmọ fún 40 days sẹ́ǹfẹ̀ ìrọ́mọ́ àkọ́lá kí lójúmọ́ fógójì ọjọ́ ọjọ́ ìrọ̀lẹ́ ló jẹ́ mọ́ 200 yúdìrí kò fi á àtẹ̀kìbírọ̀ sí ìwòlá ọwọ́ baro bá aláwọ̀ agbára lákọ̀ọ́kọ́ kúti bá ti láwú bàrọ̀ àtà bàrọ̀ àtọ̀mínà náà wà bàrọ̀ àtọ̀mínà ànábì lọ́lọ́wọ́ nìkan kan làkó nìkan méjì alákọ̀ọ́kọ́ kò ní wọná ẹlẹ́kejì kò ní jámùnà fíkìtì èyí ó kírun jàmá fún ogójì ọjọ́ jàmá ara tí ká nífẹ̀ẹ́ ẹ̀mí náà mo fẹ́ máa kírun jàmá

wà ìfọ́rù sọ ilé yàtọ̀ sí pé a mọ̀ fáwọn èèyàn ló ń jẹ ọ̀fọ̀ nìyàn a kò mọ̀ sínú fáwọn aláwẹ̀ ọ̀fọ̀ ni ara pẹ́ fáwọn èèyàn ló ń jẹ àwọn ìyá kan bẹ kò sí tíwọ̀ ìjẹ sàárì àwọn fámìlì kan bẹ olòṣì ni wọn ẹ fún wọn ráìsì ẹ fún wọn lélùbọ ẹ fún wọn lóròró ẹ fún wọn lépo pupa ẹ tún fún wọn ní ten thousand ẹ fún wọn ní twenty thousand àáfà ẹ fún wọn lódìdí adìẹ Afa, wọ́n fẹ́ẹ̀ ṣe àdúrà ṣe fún yín ẹ̀fọ́ ìfà ámùtọ̀ ámùnù oúnjẹ general aláwọ̀ foundation táwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n à ń jẹ fáwọn èèyàn ẹ fáwọn èèyàn ló ń jẹ ní àwẹ̀ ṣe ẹgbọ́ mi yé ara ẹ̀ náà ni ẹ fáwọn tó gbàwẹ̀ ní ìsinú iṣẹ́ àlùjẹ́ náà ni ara ń tá ní ìpinnu ẹ̀mí pé àní mo fẹ́ tó jẹ́ kálùjẹ́ náà ni ó lékún kìyàmù láì àmọ́ jí lóru ṣe náà fi là ara rẹ̀ òun ni kẹ́sìrọ́tù sọ́dákọ̀ wà ní òun ni ká ṣe àánú tó pọ̀ nínú ààwẹ̀ ara ẹ̀ kẹ́sìrọ́tù ìrántí ọlọ́run tó pọ̀ ṣe nínú ààwẹ̀ ara rẹ̀ àsúnánù àwọn náà a máa ṣe ìwọ̀n ọ̀rọ̀ yẹn àti lẹ́yìn ìwọ̀n ara rẹ̀ òun náà ni lọ ìtàhálà àwọn ọ̀pọ̀ náà tán nínú súnmọ́tù ìbá kọ́ra lọ́wọ́ parí rẹ̀ ọlọ́wà ní pé wàídà fà alaka ìbáàjì á ní fa ilẹ̀ kọ̀rí ùjí ìdá àwàtà dáì ìdàdà ara tọ́lọ ara orin tó wà ní rọ̀mọ́bọ́ ní ìsìnkú abátùtù àdúà máa gbà pọ̀ nínú àwẹ̀ ìjàmọ́ ẹ̀jẹ̀ abẹ́lọ́hùn kábẹ́lọ̀ fórílẹ̀-èdè wa àwọn tí ó láàánú wa lójú àwọn tí ò ní máa gbé òfin tí ọmọ fara ni wa àwọn tí ò ní jẹ́ pé o lè gbé o lè gbà òun ni kọ́lọ̀ ọmọ èèyàn fún wa lórí at all level ẹjẹ́ àṣàdúrà nínú àwẹ̀ kọ́lọ̀ ọmọ jàrí wàhálà kidnap wàhálà kéré kan lọ́tún lọ́sì kọ́lọ̀ ọmọ ní fi ìfọ̀kànbalẹ̀ sínú òlu wa kọ́jẹ́ kí jẹ́ ẹ̀mọ́ kálukú ọ̀rọ̀rùn kọ́jẹ́ kárí ìsìláàmù mú délé àṣẹ àdúrà àti ọ̀pọ̀ anábẹ́fẹ́ ká máa ṣe nínú rọ̀mọ́dọ́ọ̀nù nọ́ṣírùlẹ̀ ilmi ṣẹ́rí ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tọ́lọ́fẹ́ kásprẹ́dì ẹ̀ nínú àwẹ̀ ẹ̀yin olówó náà ẹ fọ́nsọ àwọn àbá àwárẹ́dì káṣewà sínú àwẹ̀ ṣùgbọ́n àwọn olówó náà ṣùgbọ́n a nímọ̀ tààbí lè ṣe kiri tààbí lè bára lé sọ̀rọ̀ ẹ̀yin ẹ gbówó kalẹ̀ tèbá àjọ fẹ́ wà lùdà náà ní sọ́wọ́ sọ pé àlè rìkọ́ọ̀dù ni àlè rìkọ́ọ̀dù bó ṣe àwárẹ́bí àtúnṣe náà ṣírù lẹ́yìnlẹ́ ẹ̀yin olówó tí náà bàbá ọba tó lọ fẹ́ méjì ọjọ́ ẹnu àwẹ̀ ẹ máa kọjá pé owó ní rédíò àwọn ẹni ìṣúra kan bẹ kọjá pé àwọn christian program wọ́n sọ wọ́n tó méjì mẹ́ta alẹ̀ àsìkò wọn ẹ̀ lè gbà ìfẹ́ rí ẹ bẹ́ẹ̀ ṣe tí gómìnà gan ọba ṣe program làsìkò wọn àti ìlú wọn

ọ̀rọ̀ lọ́rùn ẹ̀yin tẹ́ bá lówó lọ kìí tẹ́ ká wéèsì owó spiritual development ni o ẹ lọ tó múlọ náà wẹ̀ ẹ parẹ́ sí àlùfánáwù kì í là kẹ parẹ́ sínú ìjọsìn ìwọ́pọ̀ ọba lówó lọ́lọ́ sí o ara rẹ̀ ni àlè ìtìkáàfù ká ṣe ìtìkáàfù lọ́jọ́ mẹ́wàá sọ́kàn sàárì láìlọ́tàlù káwọ́ òru láìlọ́tàlù ààrẹ ní ìparí ìkọ̀rọ̀ káyọ sàkà ẹ̀yin olówó sàkà tẹ́ ẹ bá tó yọnú àwẹ̀ ó lóore púpọ̀ àbí ọjọ́ mẹ́wàá nínú àwọn ọjọ́ tó lóore nígbà léyá àwọn àsìkò tó dáa púpọ̀ nù gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó ẹyọ sàkà tẹ́ ẹ bá yọ òsì ó kú làwùjọ ọrọ̀ ti nínú òní wálẹ̀ ẹ̀ sì ní jí àlọ́dọ̀ ọlọ́run gbogbo olówó tí ọ̀yọ́ bàtà yọ wọjá ànàmọ́ o yọ jẹ ìyà áyà Kùránì wà pọ̀tàsí kò ní ìwọ̀nba tá a lè sọ lélẹ́yìí abẹ́lọ́ ọlọ́njẹ́ agbóyè jù bá fi sọ́lọ jẹ́ kí rọmọdán náà bá wa láyọ̀ àtàlàáfíà o ọlọ́njẹ́ àrí ti ẹ̀ṣẹ̀ o forí ẹ̀ṣẹ̀ jẹ̀wá o járí ìyọ̀nú rẹ láyé àtọ̀run o já jẹ́ mùsùlùmí òdodo gbogbo jọ́ta àbàwà bọ̀ kó o já sórí rẹ ayé àtijọ́ ògbéjà kìámà

ورحمة الله وبركاته